body, I no fit catch him go. He don't dey enter body, oh fella me oh. I no fit tell my baby, oh my kami oh. Ah la la le Friday. Demi o ba sule o. Say I demi kele ẹ ṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé lálálẹ́ Jímọ̀ olóyin náà la máa ń dé sétí ìgbọ́yín àsìkò fàájì lètò lórí ìkànnì ìkànnì wa Ayíǹde FM five oh four dot one òṣùpárò láàrin ìràwọ̀ ṣé bí wọ́n máa ń sọ pé ẹgbẹgbẹ̀rún ìràwọ̀ kì í mọ́lẹ̀ tó ṣùpá àṣẹlédùmarè ni tó bá jẹ́ mọ́yàn á ti dà sán. your body na cause i ẹ eh, àtúntìdé náà nìyẹn orúkọ tèmi gangan làyìndé ẹ tẹ bá gbóhùn ẹ̀rùn ìjẹ̀kẹ́ mẹ́rin tó ń pè ní ab baby ọmọ onílé òkìtì nílùú ìbàdàn májàmájà òkàràwájú lẹ́rú wọ́n tún ti kalẹ̀ báwo ni báwo lójú ọjọ́ ṣé wíníwíní òjò ṣé kò dọ́dọ̀ yín bẹ̀ yẹn. ẹ eh, lálẹ́ yìí bóyìnbó ṣe ń gbádùn tíì táwọn babaláwa gbádùn ẹ̀kọ́ báyìí la ṣe máa gbádùn ara wa ẹ má gbé kúrò Àyìndé FM náà ni ó kalẹ̀ àti àti wọlédé náà nìyẹn àjọ máa sọ fínífíní àjọ máa yànnà náà náà ni mo ń bọ̀ náà. ẹ ọ̀rọ̀ kan náà gbé sí mi létí wọ́n ní ab baby nǹkan ṣẹlẹ̀ nígboro ayé mo ní pé kí ló ṣẹlẹ̀ ó ní ayé a máa sọ fún ẹ oníṣòwò àbá sọ fún àwọn èèyàn mi náà kí làwọn èèyàn mi ṣe <laughs> kí lẹ́gùn wọn ṣe tí ò fàárọ̀ jò máa sọ fún wọn nǹkan tẹ́ bá fẹ́ jẹ́ kí n sọ náà màá sọ ṣùgbọ́n mò ń bọ̀ ọ̀nà ẹ má gbé kúrò. ọ̀rọ̀ Dáìró ni wọ́n gbé sí mi létí wọ́n ní Dáìró ṣe nǹkan kan mo dẹ̀ ti mọ Dáìró nísìnyìí kì í ṣe mọ̀rọ̀ bí oṣù <laughs> bí ọdún mẹ́wàá sẹ́yìn ni mo ti mọ Dáìró ọ̀rẹ́ mi gidigidi ni Dáìró ni Dáìró ẹ ṣùgbọ́n ní pé Dáìró ṣe nǹkan kan wọ́n ní Dáìró mú yàwó wálé ah, Dáìró mú ẹ ó tó bẹ́ẹ̀ náà ó tó bẹ́ẹ̀ náà ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ ẹ máa gbọ́. ẹ àṣàkẹ́ lórúkọ ẹni tí dá èrè mu àlè ó wàá mú fún mọ́mì pé mọ́mì mo ṣe tá àti níyàwó. mo ti dàgbà mo ti bàlágà ó tó kí gbéyàwó mo bá ní kí mú bèbí délé olólùfẹ́ mi máa jẹ ọ̀tá pátá àkẹ́bàjẹ́ ọmọ ti ẹ á jẹ gangan la ṣàkẹ́ ṣùgbọ́n dàrú nífẹ̀ẹ́ àṣàkẹ́ ìgbà tí dáìrò múyàwó wálé mọ́mì wa sọ fún dáìrò pé ok ok ok alright ó ti múyàwó ìwálé ẹ kí ló rí nínú ẹ̀gọ́ tó sọ pé ó fẹ́ fẹ́ sílé mọ́mì ni ẹ kú tiẹ̀ ṣàlàyé fún mi kí làwọn ìwà tó orí tó fẹ́ tó ló fẹ́ fi fẹ́ sílé. ẹ mọ́mì ni pé dá mi lóhùn kó o bá mi sọ̀rọ̀ ẹ ìgbà tí dàrú máa sọ̀rọ̀ ní ẹ ṣe rí mọ́mì ká tiẹ̀ má parọ́ ná tilẹ̀ gbígbá yẹn kò really like stress aṣọ fífọ̀ yẹn ọwọ́ ẹ̀ dẹ̀ máa ń bó àti tún léṣe yẹn náà ó ń sọpá máa gbaná ní ẹ ẹ ẹ bọ̀ ó ní nǹkan kan tó mọ̀ ṣe tó yẹ pé ó wà germane ó wà important mọ́mì náà pé kí ni mọ́mì kò lè yé yín kò lè yé yín bọ̀ mọ́mì mọ́ mọ́ nǹkan tí mo rí. àwọn tèmi nígboro ti mọ̀ nǹkan tí mo ń sọ. <laughs> kò ti fẹ́ ìpàdà o. ó sọ wípé àṣàkè ò lè ṣe gbogbo àṣàkè ò lè ṣàlẹ̀ kò lè ṣàbọ̀ kò lè ṣàdọ̀tí ṣùgbọ́n nìkan táṣàkè ń ṣà ẹ kí làṣàkè ń ṣà àṣàkè ṣàpá ó ṣáájú <laughs> gbogbo èyí tẹ̀ ń já ṣàkẹ́mí ìbáyín wí ọ̀tá ni mí ta ni mo já mọ́ ẹ ṣáà máa gbọ́ lọ. jẹ́ máa wòye pé àkẹ́bàjẹ́ useless. ìbẹ̀rẹ̀ ní dáìrẹ́ ti fàáké kọ́rí ó lóun yọmọ tó ń sunkún yẹ̀yẹ́ ẹ̀ tó ń rẹ̀ lókun ó lóun tó ń sọ pé òun fẹ́ fà ṣàkẹ́ òun mọ nǹkan tóun ò rí ẹ kí ló rí ṣá àwa ṣá ló bí ẹ àwa la bí ẹ wọ́n á dẹ̀ sọ pé ìkọ́ báyìí lórí o tó fẹ́ onírara o àfi la o àṣàkẹ́ lòun máa fẹ́ nǹkan tó ń ṣe ẹ̀dá kò lè ṣe òun ò rí irú ẹ̀ rí ó gbà òun lẹ́rù tọmọdé bá dé òun ò tóun bá fẹ́ lè ah kò ṣe ìyàwó òun jẹ́ ń gbé sókè sáré jùbàdí. ṣòun dọ́dún ẹ bẹ́ẹ̀ nínú fọkàn bẹ̀rẹ̀ òjè ń kọ́ṣẹ́ ń gbádùn ẹ̀ òkè àdó òkè bọ́lá aṣọ ń dọ́dọ̀ yín àpáta omiṣẹ́ ń jùdí mọ́ plantation police post ṣẹ̀ ń gbọ́ mi mọ́ níyà mo ti dọ́dọ̀ yín podó ṣẹ̀ ń gbọ́ ń yẹn àyín DFM ni má gbé kúrò kò yé wọn ọlá ọlọ́run ni kò ń ṣèyàn. ẹ̀hún tí dàìrò ń sọ nípa àṣàkẹ́ nìyẹn pé kò tí ì yé yín tó bá dàlá tó máa yé yín nǹkan táṣàkẹ́ ṣe ń gùn mí ọ̀ẹ́ kò tí ì lè yé báyìí ìyá bá ní pé tó ò bá lè sọ èmi ò ṣetán láti gbà láyà tèmi o èmi tí dàìrò ti fárígá ni olóhùn ò gbọ́ olóhùn ò gbà á máa dàlẹ́ àmà àtúnṣe ẹni tí màá fẹ́ ni in fact mo dẹ̀ máa fún lóyún màá jọ yín lójú àwọn òbí ẹni rárá o aláwọ̀ ò àwọn ò tí ì fọwọ́ sí i èébí tí bàbá Dáìró ti sọ̀rọ̀ nìyẹn tó bá jẹ́ pé mi ni mo bí ẹ lọ́mọ tó o bá lè sọ nǹkan tá arábìnrin ń ṣe tó fi fẹ́ fẹ́ èmi ò lè fẹ́ fún ẹ níyàwó àbọ̀jọ́ ti lo nǹkan fún ẹ ni. ẹ dáàdì kò lo nǹkan kan fún mi bọ̀ nǹkan tó mọ̀ ṣe o nǹkan tó tó ó priceless gan ni ó heavy gan ni ó mọ̀ ṣe gan ni. <laughs> ọ̀rọ̀ burúkú tó tẹ̀ rí. ó ní pé bó ṣe wà yẹn gan sẹ́ẹ̀ ó ní dáadé inú ṣáà mo ti dé tó mo obìnrin bọ̀ ah, àṣàkẹ́ ah, àṣàkẹ́ good gan kí ló good ṣe. lákẹ́kọ̀ọ́ mọ̀ ọ́n ṣe òbí ẹ̀sìn tẹ̀mí lọ́rùn. ó ní kankan ló mọ̀ ọ́n ṣe ó dẹ̀ tẹ́ òun lọ́rùn òun dẹ̀ faramọ́ òun dẹ̀ ló máa fẹ́ níyàwó ẹ bọ́rọ̀ yẹn ṣe ń lọ náà nìyẹn nǹkan tí dàìró sọ ẹlẹ́nu ẹlú oníkàn láti ń gbọ́kàn ẹnu tèmi kọ́lẹ̀ ti máa gbọ́ pé kọ́ báyìí ní dáre sọ torí kò tiẹ̀ tí ì gbé mi sàn kankan ṣùgbọ́n mo ní kí n gbé e sétí ẹ̀yin olùgbọ́ mi pé kí lẹ fẹ́ jẹ́ kí Dàìrò ṣe nírú situation yìí nínú àkókò nínú àǹfààní níbi ìgbà tó wà pé kí lẹ fẹ́ jókòó ṣe tó bá jẹ̀yìn náà ni kí lẹ máa ṣe sí hmm, kí lẹ máa ṣe sí kan tí mo fẹ́ kẹ́ ẹ gbọ́ náà nìyẹn kan tí mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ sí nìyẹn. ẹ lórí ẹ̀rọ ayélujára wa tẹ́ bá ti dé Facebook ẹ lọ sí page wa AB Baby ab space baby kẹ́ ẹ lọ síbẹ̀ ẹ máa rí bẹ́ẹ̀ níbi comment section yẹn kẹ́ ẹ sọ pé tó bá jẹ́ ìyìn ni bàbá o tó bá jẹ́ ìnìyà dá ìró kí lẹ máa sọ sọ́rọ̀ tó wà lẹ́. ẹ fẹ́yìn tẹ́ ẹ dẹ̀ fẹ́ tẹ̀lé wa àbí tẹ́ ti ń tẹ̀lé wa lórí ig page eh, at ab underscore bbaby ab underscore bb by ẹ níbẹ̀ náà ní kẹ́ ẹ ti kọ̀ sí wa ẹ máa rí ètò yìí ń bẹ̀ lórí comment section náà pé tó bá jẹ́ pé ẹ̀yin ni bàbá dáre o dá èrò ẹ̀yin ìyá dá èrò nǹkan báyìí lẹ máa ṣe ẹ bó bá ṣe jẹ́ ẹ jẹ́ ká gbọ́ àjọjọ́ mi tó ru ọ̀rọ̀ èmi náà fún ilé sí i ṣùgbọ́n nǹkan tí dá rí lọ́bẹ̀ gan kò tí sọ fún wa. ẹ tó bá dẹ̀ pé lórí Twitter náà ni ẹ tẹ́ bá ti dé Twitter ẹ̀yin ṣàtẹ at Ibra ay capital letter E e, d-e-l-e ebra eh, ay délé ẹ tẹ́ bá ti tẹ ebra ay délé ní instagram eh, ní twitter ẹ máa rí níbẹ̀ àdéjọ máa sọ̀rọ̀ àjọ máa jomi sọ̀rọ̀ pé ọ̀rọ̀ yìí ó ó bad gan ó bad gan dáìró náà màá dẹ màá tó gba alágo ní ìsìn pé dáìró kí lórí lọ́bẹ̀ tí ọ̀gá wà rọ àti pé kí gangan là àti wípé kí gangan nìkan tí àṣàkẹ́ ń ṣe tó lè sọ kí làṣàkẹ́ ń ṣà tó ò lè ṣàṣìwà létí tó ò lè jẹ́ ká mọ̀ pé òkè ọkọ̀ táṣà gẹ̀ ń ẹ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé ẹ tó máa lọ ná ẹ sáré dojú ọjà kí n tó máa lọ ẹ máa dojú ọjà mo ń bọ̀. Have you heard about Darima's farm? Located at Dr. Shegun Bakare Road, Igbe Junction, Ikorodu, Lagos. We have old layers, turkeys, and eggs to sell at very affordable prices. To order or for more information, call 080 or you can also reach us at 081 ẹ káàbọ̀ padà ẹ má bínú ọ̀rọ̀ dàrú ló kàmìlà mo tiẹ̀ ti gbàgbé àwọn tó tún sọ fún polówó ọjà kọ́lọ̀ máa yẹ kó fi lọ́ọ̀yà pè mí lẹ́jọ́ níbi tí mo bá dé. Dáìró àti Àṣàkẹ́ Àṣàkẹ́ tí ò lè ṣabọ́ tí ò lè ṣàlẹ̀ tí ò lè ṣàdọ̀tí ṣùgbọ́n ó lè ṣa nǹkan jù. ẹ ṣé mi náà tiẹ̀ lè wá Àṣàkẹ́ tó lè tó lè sàré ṣa ó lè ṣàbí ọwọ́ márùn-ún báyìí. ìkan táṣàkẹ́ lè ṣàdá ìró ló lè sọ kò sẹ́ni tó lè bá a sọ. So Eh, gbogbo ẹ̀ bó bá ṣe jẹ́ náà létí gbogbo comment section ní kẹ́ ti bá wa pàdé kọ́ńtà yìí bá rò ẹ ṣáwọn òbí láṣẹ láti sọ pé nítorí pé àwọn ò mọ àǹfààní tí obìnrin lè ṣe ṣáwọn ṣó ń láṣẹ láti pé àwọn ò fẹ́ níyàwó fọmọ wọn àbí wọ́n láfà láti pé àwọn ò fẹ́ fọmọ wọn. ṣé bẹ́ẹ̀ ni tó ń bí ni ló ń wo ni àwọn náà ló lè sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n dáàrú sọ pé òun ò fẹ́ nǹkan tóun rí sẹ́ẹ̀ áá alíbi tóun máa ta tán sí rèé ẹ̀yin èèyàn mi ó wù ní ká jẹ ẹran pẹ́ lẹ́nu ní gbogbo ìgbà mo máa ń sọ wípé ó fa fún yín náà a lè gé e kúrò bẹ́ẹ̀ náà ni a ṣe máa fà lọ bẹ́ẹ̀ náà ló ti wà bẹ́ẹ̀ náà ni ó ṣe máa rí bí àṣà àwọn kìrìsìtẹ́nì tó bá di ọjọ́ mẹ́jọ a ó tún máa pàdé lórí ètò àsìkò fàájì tó bá rí bákan náà ká sùn láyọ̀ ọ̀kọ̀ọ̀kan láàjì orúkọ tèmi ab baby fún gbogbo ẹ̀yin tó fẹ́ fi ìpolówó ọjà àti onígbọ̀wọ́ ẹ pè sórí 081 607 32809 08160732809 ó dìgbà kan náà ire fún gbogbo títí bá ń gbọ́ ó dàárọ̀ mẹ́yẹn.